wọ́n wá tọ́nà ẹ̀ fún mi ẹ̀yin ọmọ Ondo state mo fẹ́ bá yín sọ̀rọ̀ orí Akérédolú ti yí Akérédolú ti ń sínwín ó ti gbàbọ̀dì mo ká ọ̀rọ̀ kan níṣẹ́ bóyá irọ́ ni bóyá òtítọ́ mi ò tí ì mọ̀ tó bá jẹ́ pé òtítọ́ ni Akérédolú ìgbà tí mo ti pọ́n ẹ lé ló fa gbogbo orí burúkú tó fẹ́ máa ṣe yẹn àbí ṣebí christian ló pera mo ká kíní kan lórí bbc sí bọ̀ tó mo mọ̀ pé irọ́ náà máa pa mọ́ ẹ̀ kì ló ṣe bẹ́ẹ̀ wọ́n ní o sọ wípé ẹnikẹ́ni tí ò bá ti gba abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ àjẹsára covid nineteen abẹ́rẹ́ ò sí wíńtẹ́ ń gbé kiri yẹn wípé kò ní lè lọ ṣọ́ọ̀ṣì kò ní lọ sí mọ́ṣáláṣí kò nílò kò nílò wá àwọn ibì kan oríṣiríṣi lóńdó state ó ní sóríire Akérédolú orí ẹ ti burú ṣèbí kristi ó kì í lọ ṣọ́ọ̀ṣì ni ó kì í ka bíbélì so ìwọ ló fẹ́ ti àwọn ọmọ Ondo state bá Ọlọ́run kọ́ lọ gba àmì ẹranko sí ara ó ka bíbélì ẹ̀ débẹ̀ tí o bá ti kà tí pásítọ̀ ṣọ́ọ̀ṣì o bá ti kọ́ Akérédolú màá lọ ka bíbélì yẹn fún ẹ iná ti ju pẹ̀lú nǹkan tó ṣe yẹn àrà ti pa tí o bá lọ tí o bá lọ stọ́ọ̀pù òfin òsínwìn tó lọ sí yẹn òfin orí burúkú tó lọ sí yẹn tí o bá lọ stọ́ọ̀pù ẹ̀ tí o bá lọ stọ́ọ̀pù ẹ̀ ẹ̀mí ẹ̀ máa lọ di jẹ́ kọ́kọ́ lọ ka bíbélì yẹn fún ẹ kọ́rọ̀ mi lè yí ẹ kó lè mọ ìdí tí mo fi ń ṣépè sọ bàbá alákó bàbá ẹ Akérédolú wọ́n tó bá ti ń gbọ́ fídíò yẹn kó bá mi ṣí à kó lè dọ́dọ̀ Akérédolú mo kà á dé ọ̀sán yìí wípé Akérédolú sọ wípé pé Akérédolú sọ State tí o bá ti gba abẹ́rẹ́ àjẹsára COVID-19 wípé kò gbọ́dọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì kò gbọ́dọ̀ lọ sí mọ́ọ̀sì ara ti pa Akérédolú o ti ń ṣiṣẹ́ fún àwọn èsùn àbí o ti lọ wọ ẹgbẹ́ Illuminati go back to ẹ̀yin èèyàn tẹ́ wò mí ẹ lọ sí bíbélì ń sí ẹ lọ sí bíbélì ń sí ìfihàn orí tààtì Akérédolú ti ya wèrè ẹ lọ sí ìfihàn ẹ lọ sí bíbélì sí ìfihàn tààtì Akérédolú ti gbàbọ̀dì fáwọn tó wà lódò state ó fẹ́ ti àwọn tó wà lódò state bá Ọlọ́run ó ti lọ ta àwọn tó wà lóńdó state fún ẹgbẹ́ luminati akérèdọ́lù ti ya wèrè ẹgbọ́n ọkàn tí ẹgbọ́n ọkàn tí ẹgbọ́n ọkàn tí ìfihàn sọ ìfihàn tààtì ìwọ́n tó bá máa kéré lórí bá máa sí àfídíò yìí sí pé mo ti sọ pé ó ti ń sínwín pẹ̀lú òfin orí burúkú tó lọ mú yẹn ìfihàn tààtì ìfihàn tààtìn ẹgbọ́n ọkàn tó sọ tó bá máa bí ọmọ kan rí jẹ́ kí ariwo kan dé iwájú mi níbí yìí jẹ́ kọ́kọ́ dé ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí. Revelation chapter thirteen gbọ́ ọkọ̀ tó sọ o Akérédolú pera ní Kristẹni o tó sọ tó ṣe dandan lèèyàn fi gba abẹ́rẹ́ àjẹsára ni dandan lèèyàn fi gba abẹ́rẹ́ covid nineteen ni ẹ̀ tó báwọn kò gba ẹ̀ tó báwọn kò má gbà báwọn máa sọ pé ẹ̀ tó bá gbé abẹ́rẹ́ covid nineteen wípé kò lè wọ ẹni wí ó ń síwín gbọ́ ọ̀kan tí bíbélì sọ nípa abẹ́rẹ́ tẹ́ ń gbà ẹ̀yin ò síwín wọ̀nyí ó sì dúró lórí yanrìn ìfihàn orí thirteen gbọ́ o ó sì dúró lórí yanrìn òkun mo sì rí ẹranko kan tí inú òkun jáde wá ó sì ní orí méje àti ìwo mẹ́wàá àti adé mẹ́wàá lórí àwọn ìwo náà àti ní àwọn orí náà ní orúkọ ọ̀rọ̀ òdì ẹranko tí mo rí náà sì dàbí ẹkùn ẹsẹ̀ rẹ̀ sì dàbí bíárì ẹnu rẹ̀ sì dàbí ti kìnìún dragoni náà sì fún un ní agbára rẹ̀ àti ìtẹ́ rẹ̀ àti ọlá mo sì rí ọ̀kan nínú àwọn orí rẹ̀ bí ẹni pé a sá apá a sì ti ọwọ́ a sì ti wo ọgbẹ́ àsápa rẹ̀ náà sàn gbogbo ayé sì fi ìyanu tẹ̀lé ẹranko náà wọ́n sì forí balẹ̀ fún dragoni náà nítorí nítorí tó fún ẹranko náà ní ọlá wọ́n sì forí balẹ̀ fún ẹranko náà wípé ta ló dàbí ẹranko yìí ta ló sì lè bá a jagun ó sì fún un ní ẹnu láti máa sọ ohun ńlá àti ọ̀rọ̀ òdì a sì fi agbára fún un láti ṣe bẹ́ẹ̀ ní oṣù méjìlélógójì six ó sì ya ẹnu rẹ̀ ní sísọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run láti sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ àti sí àgọ́ rẹ̀ àti sí àwọn tí ń gbé ọ̀run seven a sì fún un láti máa bá àwọn ènìyàn mímọ́ jagun láti máa bá àwọn ènìyàn mímọ́ jagun Akérédolú Akérédolú tó bá lọ stop òfin orí burúkú yẹn ẹ̀mí ẹ̀ máa lọ di àti láti ṣẹ́gun wọn a sì fi agbára fún lórí gbogbo ẹ̀yà àti ènìyàn àti èdè àti orílẹ̀-èdè gbogbo àwọn tí ń gbé orílẹ̀ ayé yóò sì máa sìn ín olúkúlùkù ẹni tí kò tí a kò kọ orúkọ ẹ̀ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé bí ẹnikẹ́ni bá ní etí kí ó gbọ́ ẹ má gba ẹ má gba covid nineteen ni o ẹ má gba abẹ́rẹ́ covid nineteen ni o bó bá ti gba o ti gba àmì ẹranko sára òye láti ju ẹnìyẹn o ti wọnú ẹgbẹ́ ayé má bá mi má bá mi má bá mi sí àfídíò yìí lọ sí ọ̀dọ̀ sí àwọn tó wà lóńdó state kí pé kó má gba abẹ́rẹ́ covid nineteen yẹn o kí lórúkọ ẹ̀sán kí lórúkọ bọ̀bọ̀ yìí kérédé olótùlọ gba àbọ̀dì fún wọn o ó ti lọ tà wọ́n fáwọn nominati o bí ẹnikẹ́ni bá fẹ́ kí a di ẹni ìgbèkùn ìgbèkùn ni yóò lọ bí ẹnikẹ́ni bá fẹ́ kí a fi idà pa ẹni idà ni òun ó sì fi pa òun náà níhìn ní sùúrù àwọn níhìn ní sùúrù àti ìgbàgbọ́ àwọn èèyàn mímọ́ gbé wà mo sì rí ẹranko mìíràn gòkè láti inú ilẹ̀ wá ó sì ní ìwo méjì bí ọ̀dọ́ àgùntàn ó sì sọ̀rọ̀ bíi drangoni ó sì ń lo gbogbo agbára ẹranko kìíní níwájú rẹ̀ ó sì mú ilẹ̀ ayé àti àwọn tí ń gbé inú rẹ̀ forí balẹ̀ fún ẹranko kìíní tí a ti wo ọgbẹ́ àsápá rẹ̀ sàn thirteen ó sì ṣe ohun ìyanu ńlá àní tí ó fi mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ilẹ̀ ayé níwájú àwọn ènìyàn ó sì tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ nípa àwọn ohun ìyanu tí a fi fún un láti ṣe níwájú ẹranko náà ó sì wí fún àwọn tí ń gbé orí ayé láti ya àwòrán fún ẹranko náà tí ó ti gba ọgbẹ́ idà tí ó sì yè ó sì fi fún un láti fi ẹ̀mí fún àwòrán ẹranko náà kí ó máa sọ̀rọ̀ kí ó sì mú kí a gbogbo àwọn tí kò forí balẹ̀ fún ẹranko náà sixteen ó sì mú gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn ah akérèdọ́lù náà ti jú ẹ bó ṣe lọ́ọ́ gbàbọ̀dì fún Ondo state yẹn ara máa pa òní soríire akérèdọ́lù gbọ́ ọ̀kan tí mo bá ẹ sọ tó bá bí ẹ re tó bá bí ẹ re tó bá pé bàbá ẹ ló bí ẹ tó bá pé ìyá ló bí ẹ tó bá jẹ́ wípé tó bá jẹ́ wípé bàbá ẹ ló bí ẹ ẹ́ jákèmí gbọ́ wípé òfin yẹn òfin tó ṣe yẹn wípé ẹnikẹ́ni tí ò bá ti ẹnikẹ́ni tí ò bá ti gba ẹnikẹ́ni tí ò bá ti gba abẹ́rẹ́ covid nineteen yẹn wípé kò lè wọ ọjà kò lè wọ kínní kiri ipò sí bá lọ màá ní kẹ́mi ẹ lọ di ó síwín ṣé ìgbà tí mo ti pọ́n ilé ha wá akérèdọ́lù ta ló mú ẹwẹgbẹ́ ta ló mú ẹwẹgbẹ́ tó padà fẹ́ sixteen yẹn tó padà gbọ́ ka ìfihàn sixteen mo ka ìfihàn thirteen ìfihàn thirteen verse sixteen ó kàwé pé ó sì mú gbogbo àwọn gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú wọn àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kó má lè tà bí kò sẹ́ni tó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀ níhìn ni ọgbọ́n gbé wà ẹni tí òye bá yé kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà nítorí iye ènìyàn ni iye rẹ̀ náà sì jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé mẹ́fà ẹ̀yin tẹ́ wà lóòdó state ẹ má gbàgbé àjẹsára covid nineteen àmì ẹranko ni o tí wọ́n ti kọ bíbélì wọn ti bí akérèdọ́lù o wọn ti bí bàbá alákú bàbá akérèdọ́lù o jẹ́ kí tún ká verse sixteen fún yín ó ṣe é kó má ti yé yín dáadáa verse sixteen mo tún fẹ́ padà ká fún yín again òun sì mú gbogbo àwọn gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn. Ah! Akérédolú ti gbàbọ̀dì àbájọ tí bíbélì fi sọ wípé kò sí èèyàn gidi láyé mọ́ Akérédolú tí mo pọ́n lé wípé ó ń tu àwọn tálákà lára ó ń tu àwọn tálákà lára wá lọ ṣe òfin wípé ẹnikẹ́ni tó bá ti gba abẹ́rẹ́ covid nineteen kò lè lọ ṣọ́ọ̀ṣì kò lè lọ sí máàkẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run wò fẹ́ wá mú ọ̀rọ̀ ìlérí èsùn sẹ sí wa lára wípé ẹnikẹ́ni tó bá ti ní àmì ẹranko náà kò ní lè rà kò ní lè tà ó ní soríire akérèdọ́lù àyà máa pa ẹni àfi tó bá ronú padà ìlú mi lè máa ṣe wọ́n lè máa ṣe ní London ṣùgbọ́n kì í ṣe ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì tó ka bíbélì ẹ gọ́vnà gọ́vnà Rotimi Akérèdọ́lù orí Ah, ah. ẹ gbọ́ ẹ lọ ẹ BBC ẹ BBC wípé Akérédolú lọ sọ wípé ẹnikẹ́ni tó bá ti gba abẹ́rẹ́ kòrónà kò ní wọ báǹkì ó sínwín gbé fóònù mi wá bóyá Akérédolú náà ló pè yẹn ó sínwín gbé fóònù mi dà. hello yes ta ló fẹ́ kú bàbá. ẹ ṣoríire. ẹ ṣe wọn àná sà. èmi rò pé bí akérèdọ́lù tí mo ṣépè fún níbí ló ń pè mí mọ̀ pé ohun yín ò jọ tiẹ̀ mọ̀ ń gbọ́rọ̀ yín kí ló ń ṣẹlẹ̀. ẹ ṣe wọn àná sà. ok sẹ́yìn lẹ wá sọ́dọ̀ mi lánàá. bẹ́ẹ̀ni mo wá láti mọ̀wé. ok sẹ́yìn lẹ ti gẹ̀ẹ́tì nọ́mbà nọ́mbà ẹni yẹn. ẹ ọmọ yẹn ló máa sẹ́ǹdì ẹ̀sìn mi láàárọ̀ ìgbóhùn ti lọ síbẹ̀. ẹ jẹ́ kó sẹ́ǹdì nọ́mbà ẹni yẹn sí mi. ok tó máa fẹ́ béèrè pé gbàwo ni ọmọ àgbẹ̀kì ìgbà ta ni ṣé ìyàwó yìí twelve o'clock ló máa break twelve o'clock hmm. ṣé ó dọ̀tí ṣé ó dọ̀tí corporate tàbí kò tí corporate. pátápátá. ó ti corporate. tó bá corporate ẹ lè dànù kó nínú lẹ́yìn òní mọ́sán ṣé ó wà ń bẹ̀ ká gbé fóònù fún. ṣé ó ti jẹ́wọ́ fún yín kó tẹ́ ṣe fóònù àbí kò tí jẹ́wọ́. ó parí ó ti free nìyẹn tó bá ti jẹ́wọ́ ẹ lè dànù èmi ló sọ bẹ́ẹ̀ ẹ ṣeun sá. ẹ ṣoríire. yẹ sá omi ẹ bẹ. èkó má bá mi sọ̀rọ̀ inú ẹ̀ ń bí mi. ẹ̀yin ọmọ Ondo state ẹ̀yin ọmọ state ẹ má gba abẹ́rẹ́ covid nineteen o ẹ ò fúnra ni ẹ ò fúnra ni kíni ẹ gbọ́ ẹ gbọ́ mo fẹ́ bèrè kọ́ṣọ́ kan lọ́wọ́ yín ṣèbí ẹni tó bá sọ pé òun gba abẹ́rẹ́ ṣèbí òun ló máa kú kí ni kí ló dé tó fi du ìjọba abẹ́rẹ́ yẹn wọ́n ti lọ wọ ẹgbẹ́ wọ́n ti lọ wọ́n ti lọ wọ ẹgbẹ́ numinati wọ́n ti lọ́wọ́ ẹgbẹ́ ni ẹ má gba abẹ́rẹ́ covid nineteen o àmì ẹranko yẹn náà sọ yẹn o tí wọ́n ti ọwọ́ òun náà gbà sí ọwọ́ òun náà gbà ọwọ́ òun náà gbà abẹ́rẹ́ sí ọwọ́ òun náà gbà sí kìí sáwà tún ni gbọ́ bíbẹ́ gbọ́ ìfihàn ìfihàn ìfihàn chapter thirteen verse sixteen gbọ́ ó sì mú gbogbo àwọn gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú orí wọn ẹnikẹ́ni tí ò bá ti wá gba àmì yìí kò lè rajà kò dẹ̀ lè tà ṣé akérèdọ́lù tó jẹ́ kìrìsìtẹ́nì tó ka bíbélì ló yẹ kó wá sọ wípé ẹnikẹ́ni tí ò bá ti gba abẹ́rẹ́ àjẹsára covid-19 kò lè lọ ṣọ́ọ̀ṣì kò lè lọ sí mọ́ọ̀sì àti àwọn ibìkan ibìkan ibìkan ibìkan ó kà lọ rẹpẹtẹ ìwọ tó bá mọ̀ pé family Sanwó-Olú eh, Akérédolú Ondo State sọ wípé ó fi ó ń fi ikú ṣeré sọ wípé ikú rùn sí pé ó fẹ́ kú pé ó fẹ́ sí ẹ̀sìn tó bá wọn pé òun fẹ́ gba abẹ́rẹ́ àjẹsára òun kóun àti fámìlì ẹ lọ gbà á ìwọ ọmọ Ondo State tó bá ti gba abẹ́rẹ́ àjẹsára ó ti mọ̀ pé inú náà ló máa kú sí gbọ́ ọ̀kan tí bẹ́ẹ̀ jẹ́ kí padà sẹ́yìn jẹ́ kí padà sẹ́yìn. jẹ́ kí bẹ̀rẹ̀ láti verse ten bí ẹnikẹ́ni bá fẹ́ kí a di ẹni ní ìgbèkùn ìgbèkùn ni yóò lọ bí ẹnikẹ́ni bá fẹ́ kí a fi idà pa ẹni idà ni a ó fi pa òun náà níhìn ni sùúrù gbogbo àwọn èèyàn mímọ́ gbé wà ẹ̀yin èèyàn mímọ́ ẹ̀ga etí yín ìwọ́n tó bá wọn kó fẹ́ jèrè ìjọba ọ̀run jẹ́ pa á jẹ́ pa á tó pé ò bá covid nineteen kínní eléyìí tó máa fi lọ gbà tó máa jó inú náà tí tí wọ́n bá ti lè fi covid nineteen ni o òsínwín ni wọ́n o wọ́n ó sì lo gbogbo agbára ẹranko kìíní níwájú rẹ̀ ó sì mú ilẹ̀ ayé àti àwọn tí ń gbé rẹ̀ forí balẹ̀ fún ẹranko kìíní tó ti wo ọgbẹ́ àsápa rẹ̀ sàn ó sì ṣe ohun ìyanu ńlá àní tó fi mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá ẹ ò tí ì rí kankan àwọn ìjọba yìí wọ́n máa dára oríṣiríṣi ṣùgbọ́n bíbélì sọ pé ká jẹ torí òsínwín ni wọ́n wọ́n máa kọ̀ má dín iná látòkè wá ẹ máa rí ìyanu oríṣiríṣi ẹ tí ì rí kankan ṣùgbọ́n ṣé akérèdọ́lù ló yẹ kó wá lò ní akérèdọ́lù tí mo tí mo tèmi tèmi ń kẹ́ wípé ọmọ mi ni wípé ó ń ṣe nǹkan gidi wípé ó ń jẹ́ kí ó ń tẹ àwọn tálákà lọ́rùn wà lọ́ọ́ ṣòfò orí burúkú tó bá kọ̀ntínú láti tó bá tó bá kọ̀ntínú máa ṣe òfin yẹn lọ màá kọlù ẹ akérèdọ́lù mo máa kọlù ẹ torí pé o fẹ́ mú ìlérí èṣù ṣẹ tí àti mọ̀ wípé sanwó-olú tẹ́lẹ̀ ránṣẹ́ ẹ̀sùn ni ṣùgbọ́n ìwọ tí mo ń wò gẹ́gẹ́ bí èèyàn gidi ṣebí wọn ló wà ẹ̀sùn ní sọ́ọ̀sì tí bí Joshua jọjọ yẹn tó ṣe bí kìrìsìtẹ́nì gidi orí ẹ̀ burú ó ka bíbélì ni Akérédolú ó ka bíbélì you don't read Bible tí wọ́n ti kọ bíbélì yìí sìn tí wọ́n ti kọ bíbélì yìí wípé ó sì mú gbogbo ó sì mú gbogbo wọn àti kékeré àti ńlá ọlọ́rọ̀ àti tálákà òmìnira àti ẹrú kí a lè fi àmì kan fún ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú wọn àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kí ó má lè tà tí kò bá sì ṣe bí kò ṣe ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀ wo dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì wo dẹ̀ ka bíbélì yìí wo wá jẹ́ gómìnà ọ̀nà tí mú ìlérí èsùn ṣẹ ò ní soríire mo sì gbọ́ ni mi ò tí gbà torí àwọn BBC máa ń purọ́ àwọn BBC máa purọ́ ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n purọ́ mọ́ ẹ iná ti ẹni ọmọ Ondo state ẹni ọmọ Ondo state tó bá gba abẹ́rẹ́ àjẹsára tó bá gba abẹ́rẹ́ covid-19 sọ fún wọn wípé covid-19 ló lè gbà ẹ́ sílẹ̀ lọ́ọ̀ ló máa gbà á tó bá jẹ́ kó ń fi ipá fún ẹ ní abẹ́rẹ́ àjẹsára covid-19 wo ti lọ wàá jó láyé wàá jó lọ́run sọ fún àwọn ìjọba wípé àwọn ló bẹ̀rù ikú kó lọ́ máa gba abẹ́rẹ́ covid-19 wọn lọ́hùn ẹ̀yin ẹ ò fẹ́ ẹ ò gbẹ́ ẹ ò fẹ́ kàn gba abẹ́rẹ́ covid nineteen olórí dúkú wọn kọ́ lọ́ọ́ máa gbà abẹ́rẹ́ covid nineteen wà ní psalm ninety one bẹ́ẹ̀ ni tí bàbá ẹ bá ti rọ̀ mọ́ abẹ́rẹ́ covid nineteen wà nìyẹn kì í ṣe abẹ́rẹ́ ló fẹ́ gbà wá sílẹ̀ àwọn ò sínwó ènìyàn bí mo ti ẹ̀ ṣe sọ pé kí tẹ rìláàsì díẹ̀ nísìn kí rìláàsì kí tẹ rẹ ju o ni mo kàn rí wípé BBC sọ wípé èyí ni yàtọ̀ sí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì èyí làwọn ibi tí eh, èyí làwọn ibi tí Akérédolú sọ wípé eh, èyí làwọn ibi tí Akérédolú sọ wípé ẹnikẹ́ni tí ò bá gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen kò lè dé ayé ara máa pa Sanwó-Olú ni orí ẹ̀ burú ara máa pa eh, Akérédolú ni orí Akérédolú burú mò ń bọ̀ lóńdó state ni Monday Àjàgbá ni mo ń lọ ó ti bá ó ń sínwín ẹ̀yọ́ ọmọ Ondo state ẹ má gba abẹ́rẹ́ covid nineteen ni o àmì ẹranko ni wọ́n fẹ́ fún yín o kó tún gba abẹ́rẹ́ covid nineteen bíbélì yẹn tẹ̀ mọ́ yín létí wípé ìwọ tó bá ka ọ̀rọ̀ náà jẹ́ kí òye kó yí ẹ Revelation thirteen start from verse one kó kà kanlẹ̀ kó understand if you are a Christianity Mike Sanwó-Olú Sanwó-Olú ti tàyé fún àwọn Illuminati ó ti tàyé fún àwọn cccs Eh, abẹ́rẹ́ covid nineteen tó ń gbé síta yẹn kò sí corona o ó ní kọ́kọ́ tó fẹ́ fàyọ́ ń ni àmì yẹn nìyẹn o àmì tó ń fi sáwọ́ ọ̀tún yìí yẹn àmì yẹn nìyẹn o àmì tó ń fi sáwọ́ ọ̀tún yìí tẹ́pẹ́ tẹ́pẹ́ ní abẹ́rẹ́ covid nineteen yẹn àmì orí burúkú ni àmì òsínwín ni o ẹ má gbà o dandan dandan lèèyàn fi ṣe treatment ni ok wo ni wo ni ẹ tó bá ní covid nineteen ló máa kú ẹ ok mi fẹ́ kú ẹ fi covid nineteen sílẹ̀ o tún wá lọ pa àṣẹ tó bá tẹ̀jẹ́ wípé o lọ ń pa àṣẹ fún àwọn olórí burúkú tẹ́jọ́ ń gbé ní ilé ìgbìmọ̀ asòfin londo state tó bá dá ẹnikẹ́ni ní ondo state lágbègbè ondo state àtàgbègbè rẹ̀ tí o bá gba abẹ́rẹ́ abẹ́rẹ́ àjẹsára covid nineteen tó bá gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen kò lè lọ ṣọ́ọ̀ṣì kò lè lọ sí mọ́ọ̀sì ara máa pa ẹni sanwó akérèdọ́lù àfi tó bá ronú padà tó bá ronú padà láìpẹ́ yóò má bẹ̀rẹ̀ àìsàn bẹ́ẹ̀ ni tí gbogbo ayé bá máa mú ìlérí èsùn ṣe kì í ṣe wọ́ you are claiming a christian ìgbà tó ń wá sí lọ́dọ̀ TB Joshua lọ́jọ́ yìí mò ń rí wípé ẹ̀mí ọlọ́run wà lára ṣùgbọ́n dàbí pé ọ̀rọ̀ ayé fẹ́ dàbí ti sọ́ọ̀lù ẹ̀mí ọlọ́run ti fẹ́ dágbére fún ẹ ó ń sínwín who born you ṣé wàá mọ̀ pé o lè jẹ́ gọ́vnà láyé ni àbí irun fífún orí burúkú tó wà nígbà yẹn ló ń ṣe ẹ́ ó yá wèrè ni tí o bá lọ stop ẹ iná máa ju ẹ mo máa mo máa mo máa ẹ mọ̀ pé mo sọ fún yín pé àárọ̀ ni mo máa ń jẹun ẹ wọ̀ pé mo sọ fún yín pààrọ̀ ni máa jẹun máa tó tiẹ̀ máa gba ìwọ ọjọ́ méje máa pa ayé ẹ̀ jẹ́ ó ń sínwín tí ìbá rówó fi ra instrument tí mo lè wá fi pa ẹ́ mọ́ Ondo state tó wà yẹn máa tó tiẹ̀ máa gba ìwọ ọjọ́ méje wípé olúwa Akérédolú mo máa ń kẹ́ mo máa ń pọ́nlé wípé ó ṣiṣẹ́ dáadáa ní Ondo state wípé ó lé àwọn area boys kó lọ́nà kára lè tó àwọn tálákà wípé ó sọ fún àwọn tipa àwọn tipa wípé tó o bá ti lè ta iyẹ̀pẹ̀ ní normal price wípé kó má ta wípé iṣẹ́ gidi ló ń ṣe pé gọ́vùnà gidi ni wípé olúwa mo fẹ́ kó jẹ president nǹkan tí mo tọrọ fún ni ẹ pé a lè tún nàìjíríà ṣe mi mọ̀ bó ti lọ gba bọ̀dì mi mọ̀ bó ti lọ wọ ẹgbẹ́ nominati mi mọ̀ bó ti lọ wọ ẹgbẹ́ six six six ah sanwó eh, akérèdọ́lù ò lè ṣe oríire àfi tó bá ronú padà ìyàwó ẹ̀ tó bá ń gbọ́ mi ìyàwó ìyàwó kérèdọ́lù tó bá ń gbọ́ mi sọ fún wípé tó o bá fẹ́ fojú sunkún ẹ̀ tó o bá fẹ́ fojú sunkún ọmọ tó o bá fẹ́ fojú sunkún aya òfin yẹn kó gbé ẹsẹ̀ kúrò kíá àṣẹ ni kì í ṣe àbá ẹni tó bá wùn ẹni tó bá mọ̀ wípé láti inú wa ló bá wùn láti gba abẹ́rẹ́ àjẹsára kó lọ gbà ìyẹn abẹ́rẹ́ àjẹsára covid nineteen ó free ìyẹn ò kì í ṣe tipátipá ṣùgbọ́n pé ẹnikẹ́ni tó bá ti gbà yẹn kò lè wọ ṣọ́ọ̀ṣì kò lè wọ mọ́ọ̀sì yẹn tí bá gbọ́ ju báyìí lọ tí bá tún gbọ́ lẹ́yìn eléyìí tí mo gbọ́ yìí tí bá gbọ́ pé lóòótọ́ lo náà òfin yẹn ọlọ́kùnrin mo lọ sí Ondo State ní Monday màá béèrè tí bá gbọ́ pé lóòótọ́ ló náà kò fi yan Akérédolú ẹ̀mí á lọ di Jàgàdà lóye máa padà jókòó sáàyè ẹ̀yẹn ṣèbó sọ pé orí ẹ̀ burú ni ṣèbó sọ pé ìyà tí ìyà tí ọlọ́run ìyà tí ọlọ́run kọ̀ fún ẹ̀yẹn tọ́lọ́run tọ́lọ́run gbé ẹ lókè yẹn ó sọ pé orí ọlọ́run ò pé àbí ó sọ pé ìwọ ló gbọ́njọ àbí ó dọjọ́ náà mo lọ sódò state ní Monday mo ń bọ̀ lódò state ní Monday tó bá bí ẹrẹ jẹ́ kẹ́mi dé Ondo state kan sọ fún mi wípé lóòótọ́ ló mú òfin yẹn lóòótọ́ lóòótọ́ ló lóòótọ́ ló kára mọ́ òfin yẹn gangan o wípé o sọ wípé ẹnikẹ́ni tó bá ti gba abẹ́rẹ́ yẹn kò gbọ́dọ̀ wọ báǹkì o kò gbọ́dọ̀ wọ ibìkan o kò gbọ́dọ̀ lọ sọ́jà o ìgbà ló máa wọ̀ mọ̀ mọ̀ wípé lóòótọ́ lọ́lọ́run pè mí orí ẹ̀ ni ma ti bẹ̀rẹ̀ orí burúkú yẹn orí ẹ̀ ni ma ti bẹ̀rẹ̀ sẹ̀ríà yẹn wọ síwìn yìí ìgbà tẹ́ ò ka bíbélì tẹ́ ò mọ kankan nǹkan pọ́rọ́ lẹ́wọ́ máa ṣe àwọn òyìn ṣé bàbá tí ẹ mo fẹ́ bèrè kọ́ṣọ̀ kan lọ́wọ́ yín ṣé bàbá yín ló gbé abẹ́rẹ́ yẹn wá abẹ́rẹ́ tẹ́ ń gbà yẹn ṣé bàbá yín ló ṣe òsínwó ló ń pè mí ẹ wèrè bàbá àwọn òyìnbó tó fún yín lábẹ́rẹ́ yẹn ṣé wọ́n lóògùn tó Ondo State ni níbo lóògùn wà níbo lóògùn àgbo wà tó tó Ondo state kárí pé bí wọ́n ṣe mú ọ̀rọ̀ covid nineteen kankankankan bẹ́ẹ̀ náà ló gbé àwọn babaláwo tó wà lóńdó state àwọn oníṣègùn tó wà lóńdó state tó pè wọ́n mọ́ra wípé òkè àwa ò fẹ́ àwa ò fẹ́ abẹ́rẹ́ covid nineteen kankan wípé àwọn Ondo state afẹ́ so oògùn sẹ́kù sóògùn lóńdó state ni ó sínwín ni wọ́n mọ̀ yẹ àwọn alágbára tó wà lóńdó state tó yẹ pé tó bá já ewé tó bá já egbò tó bá mọ̀ pé ó nídìí oògùn oògùn pé ó state ibẹ̀ lewé pọ̀kún sí wò wá oògùn ìju wò wá igbá wò wá àwo wò fẹ́ gbé èèyàn sówó Ondo state ni wò wá oògùn gidi Ondo state ni wò wá àjẹ́ gidi Ondo state ni kí ló wá fa orí burúkú torí ta bẹ́ torí ta bẹ́ wá sọ pé wọ́n ní lọ ṣọ́ọ̀ṣì ò ní soríire Akérédolú orí ẹ̀ burú ìwọ tó bá ìwọ tó bá rí fídíò yìí ìwọ tó bá rí fídíò yìí tó o bá tó o bá tó o bá tí o bá tó o bá ṣí à ò ní soríire kù ọ náà tó bá ti ń wò mí wàá máa ṣí àfídíò yẹn fídíò yìí gbọ́dọ̀ dé ọ̀dọ̀ ó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ Akérédolú ó gbọ́dọ̀ dé àwọn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó bá ṣiṣẹ́ mo mọ̀ pé nínú àwọn ọmọ alúgbà àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ méjì nínú òmí nínú wọn mo mọ̀ méjì nínú wọn kọ́ lọ sọ fún pé mo sọ pé orí Akérédolú burú pé ó sínwín àfi tó bá ronú padà wípé òfin tèmi ṣe wípé ẹni tó bá ti wù ú kó lọ gba kó eh, lọ gba abẹ́rẹ́ kòrónà ẹni tó bá dẹ̀wọ̀n kó má gba ìgbà ló bọ́ lọ́wọ́ mi ṣùgbọ́n ó ní ẹni tó bá ti gba abẹ́rẹ́ kòrónà Akérédolú sọ pé ẹni tó bá ti gba abẹ́rẹ́ kòrónà wípé kò ní lè wọ ṣọ́ọ̀ṣì kò ní lè wọ mọ́sálásí àyà máa pa Akérédolú mi ò sẹ́ẹ̀dì anybody o mo ti sọ fún yín kò sẹ́ẹ̀dì tí mi lè gbé náà wojú ẹ o bóun ẹ kò jẹ sójà bóun ẹ kò jẹ bóun ẹ kò jẹ eh, kínní tó bá ti takò ọ̀rọ̀ lọ́ọ̀ ní kára pa á màá ní kó ya wèrè màá ní kó sínwín ó ń sínwín gbogbo àgbáyé lọ́dọ̀ rán sí bó jẹ́ bedren bó jẹ́ bedren ló fẹ́ sórí burúkú màá sọ fún yín pé orí ẹ̀ burú ó sínwín ìgbà tí bedren sọ pé kó lọ máa ṣẹ́yún mu ní orí bedren ní dàrú níbo ló wà ní bíbélì pé kó lọ máa ṣẹ́yún kí ló tẹ̀lé lọ́ máa lo prevention kí ló tẹ̀lé máa lo ṣèbí ẹ sọ pé ẹ family planning tí odidi president tó pẹ́rẹ́ àní christian tó fẹ́ lọ máa ṣẹ́yìn pé káwọn èèyàn lọ máa ṣẹ́yún òsínwín president Ah, wo wo wo wo wo wo ìwọ tó bá jẹ́ ọmọ Ondo state tó bá mọ èèyàn sí eh, Àkúrẹ́ ẹ pé Akérédolú pé tí àrà ọ̀bẹ fẹ́ pa á kó má mú anybody tipátipá láti gba abẹ́rẹ́ covid nineteen wọ́n ti nǹkan kan ti wà nínú covid nineteen wọ́n ti initiate covid nineteen fake ló wà ní nàìjíríà torí pé kí kinní yẹn lè káàkiri gbogbo àgbáyé torí pé kí àmì yẹn lè káàkiri gbogbo àgbáyé torí ọ̀rọ̀ olúwa kò ní ṣe kó má ṣe àwọn ènìyàn mímọ́ nìkan ní onígbà àmì yẹn má gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen o ìwọ tó wà nílò òyìnbó ìwọ tó wà nílò òyìnbó tó ń sòsì tẹ́sán pé ẹ̀sìn òsì kiri tẹ́ńsá kiri tó mọ̀ pé èèyàn ọlọ́run ni ẹ́ tó mọ̀ pé o fẹ́ wọ iyè tí kò ní ìpẹ̀kun tó o fẹ́ ra máyé tó bá yẹ pé wọ́n fẹ́ dìpọ́ọ̀tì ẹ̀ tó ti abẹ́rẹ́ covid nineteen jẹ́ kó dìpọ́ọ̀tì ẹ̀ wá sí nàìjíríà ó bẹ̀tà kó máa tọrọ jẹ kó máa tọrọ jẹ kó wọ ìjọba ọlọ́run jù ní pé kó máa gbádùn kó wọnú iná lọ tó ti kọ bíbélì wọn ò ti bí ẹ wọn ò ti bí bàbá alákú wọn ò ti bí gbogbo ohun tó ṣẹlẹ̀ láyé èso ti wà lákọsílẹ̀ ó ní wọ́n máa fún wọn ní àmì kan sí apá ọ̀tún ẹnikẹ́ni tó bá gba àmì yẹn kò ní lè rà kò ní lè tà àmì tẹ́ ń gbà sára tí ẹ̀ tí ì mọ̀ yìí ibi tí wọ́n máa gbàyọ sí yín ibi tí wọ́n máa gbàyọ sí yín ní Nàìjíríà ẹ̀ ní lè mí ẹ̀ ní lè rìn tẹ́ ẹ̀ bá ti kọ́ fún wọn wípé ẹ̀ ò fẹ́ tẹ́ ẹ̀ bá ti kọ́ fún wọn wípé ẹ̀ special ẹ̀yàn ọmọ Nàìjíríà ẹ̀ jẹ́ káwọn òyìnbó dání kọ́ kú ikú wọn tẹ́ ẹ̀ bá ti kọ́ wípé ẹ̀ ò fẹ́ wípé àgbo tiwa la fẹ́ lò òsínwín Sanwó-Olú òṣèré sanwó-olu mo gbọ́ pé ó sọ ní ní òsì láàárọ̀ yìí wípé o ti rẹ́ẹ̀dì sí láti kówó lé egbò igi ìbílẹ̀ lẹ́yìn tó lọ gba covid lẹ́yìn tó lọ gba corona tán àwọn òsínwó ènìyàn ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín ẹni tí tíjọba bá ti gbé wá ẹni abẹ́ tíjọba bá ti gbé wá tó bá sọ pé kì í túnṣe corona tó bá sọ pé kẹ́mi àgbàsọ́ sọ pé ẹ kíjọba di oògùn ẹ̀ mú máa lo àgbo ewé ewé gangan ló ń ṣiṣẹ́ jù àwọn abẹ́rẹ́ orí burúkú tó ń kó wá ọgbọ́n àyínìke ọgbọ́n àyè gbogbo wọn àti Buhari o àti àwọn rẹ́pù àtàwọn gọ́fìnẹ̀tì owó wọn ti wọ ẹgbẹ́ numinati wọ́n ti lọ wọ ẹgbẹ́ ẹ̀sùn àgbáyé ẹgbẹ́ àwọn cultist especially nípa corona yìí corona yìí ah nǹkan tó máa fojú yín rí ìwọ tó ka bíbélì ìwọ tó ka quran ìwọ tó ka odù ifá o ti báyé lọ o ti rámáyé àbájá tí bíbélì mi ti sọ fún mi wípé bí àwọn ọmọ Ísírẹ́lì pọ̀ bí yan retí òkun wípé apá kan péré la máa gbà sílẹ̀ torí àwọn apá kan yẹn nìkan ló máa forí ti dé òpin ìwọ tó bá forí ti dé òpin náà máa jú ẹ ọjọ́ wo wo wo ọjọ́ mélòó ló fẹ́ lò láyé wọ́n ní seventy years ládẹ́ ń lò báyìí after seventy years after seventy after seventy years wọ́n ní kìkì làálà àti ìyọnu kí ló tó jẹ́ kí wọ́n pa á kí wọ́n wọ ìjọba ọlọ́run kó wá bọ́ sí iyì ayérayé ju eléyìí tó máa fi gbádùn ìṣẹ́jú márùn tó máa kú tó máa rá máyé tó máa lọ sínú iná ó dà pé omi túmọ̀ inú náà jẹ́ kí lọ síbi tí inú náà wà fún ẹ ó dà pé omi túmọ̀ nǹkan tá à ń sọ ó dà pé omi ọkọ̀ tó fẹ́ pass through. Mm. Mm. wo ìfihàn twenty ìfihàn twenty verse eh, eleven to fifteen ìwọ tí bá bá sọ̀rọ̀ tó bá warun kì ah wò ti ra máyé iná ti ju ẹ wò ti rí wòlíì bíi tèmi rí <laughs> oh wò ti rí wòlíì tó sọ̀rọ̀ bíi tèmi rí èmi lọ́lọ́run rán sí yín nígbà kẹyìn yìí wípé kí bá yín sọ̀rọ̀ ìwọ tí o bá gbọ́ iná máa ju ẹ sọ̀rọ̀ pé mi sọ fún ẹ pé kó fún mi lówó mò sọ fún ẹ wípé kó má gba abẹ́rẹ́ Eh, àjẹsára covid nineteen kó má gbà tó bá ti gbà ó ti gba àmì ẹranko iná ti jú ẹ ó ti wọnú ayé ó ti rámáyé ó ti wà nínú ẹgbẹ́ six six six ó mà ṣe o wá ìdájọ́ ẹ ìfihàn twenty verse eleven to fifteen ó kàwé pé mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ a kò sì rí ayé níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ kẹ́tẹ́ mọ̀ pé ayé ìyá mi kà kúrò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 òkun sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ti kú sóòkun wọ́n padà sókè àti òkú àti ipò òkú sì jọ òkú tó wà nínú rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ti kú sínú ọ̀sà tó ti kú sínú omi gbogbo wọn jọ̀wọ́ ara wọn a sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn àti ikú àti ipò òkú náà sì sọ sínú adágún iná adágún iná èyí ni ikú èkejì èyí ni ikú èkejì bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a ó sọ sínú adágún iná wọ́n ti kú. kí ni tèmi pẹ̀lú ayé kí ni tẹ pẹ̀lú ayé kí ni tẹ pẹ̀lú mọ́tò kí láǹfààní mọ́tò tó ń lò èní kìnnápà ọ̀la igbá ọ̀la àwo kí ló tó jẹ́ kó pa á kó lè wọ ìjọba ọ̀run. bó ti gba abẹ́rẹ́ kòrónà bó ti gba abẹ́rẹ́ kòrónà iná ti ju ẹ lọ́ka ìfihàn thirteen kó ka láti one to end kó yí ẹ lọ́ka ìfihàn thirteen lọ́ka ìfihàn thirteen ẹ̀yin mùsùlùmí tẹ́wàá ń bí èmi ò ráyè láti lọ mi ò ráyè láti lọ sínú koran báyìí ẹ lọ ka ọjọ́ ìkẹyìn fún wọn ẹ lọ kà nípa àmì ẹranko yìí fún àwọn ènìyàn yín ẹ̀yin kìrìsìtẹ́nì jésù mà ti kìlọ̀ fún wa tẹ́lẹ̀ ó ní níhìnyí ni sùúrù àwọn èèyàn mímọ́ gbé wà ó ní ẹnikẹ́ni tí ò bá forí balẹ̀ fún ẹranko náà ó ní wọ́n máa pa ẹlòmíràn ó ní wọ́n máa bẹ́ orí ẹlòmíràn ṣé wàá gbà kán bẹ́ orí ẹ kó wọ ìjọba ọ̀run àbí wàá gbádùn ìṣẹ́jú márùn-ún kí náà yé kó jó kó máa jó for life wàá mú kan níbẹ̀. Akérédolú mi ò tí gbàgbọ́ o torí àwọn BBC máa purọ́ ìyẹ́lẹ́ kọ̀ọ̀kan máa purọ́ bọ́n ṣe wà yẹn àwọn BBC tí wọ́n bá sọ̀rọ̀ ẹyọ kan á sọ di mẹ́wàá mi ò tí gbàgbọ́ torí ọmọ mi ló jẹ́ tí bá dé Ondo state tí bá ṣe investigation mi tó bá sọ pé lóòótọ́ ni o kàbí kẹ̀ mo rí i pé ó react bẹ́ẹ̀ lóòótọ́ kò wá fọlọ́pàá mú àwọn èèyàn torí pé wọ́n gba abẹ́rẹ́ àjẹsára ẹ̀mí ẹ̀ máa lọ di ẹ̀mí ìyàwó ẹ̀ máa lọ di ẹ̀mí ọmọ ẹ̀ máa lọ di wọ́n máa fi ẹ́ pìtàn lódò state èmi ló sọ bẹ́ẹ̀ e, orúkọ mi orúkọ ó ṣeéṣe kó fẹ́ wá lọ fẹjọ́ mi sọ àwọn nominati hmm, orúkọ mọ́ mi ni fún mi láyọ̀ àjàgbà ni mo lọ ní àjàgbà ni mo lọ ní eh, Monday o ẹ máa wàá wọ mọ́tò láti Àkúrẹ́ wàá bọ́ sóńdó láti Òdó wàá wọ Ọ̀rẹ́ láti Ọ̀rẹ́ láti Ọ̀rẹ́ wàá wọ Ìrèlè láti Ìrèlè wàá wọ àjàgbà pé ta ló fẹ́ kó bàbá àgbà níbẹ̀ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ṣeéṣe kó fẹ́ mú mi bóyá ọ̀rọ̀ mi jẹ ẹnu mi lọ jù ó ṣeéṣe kó máa fẹ́ mú mi face to face kó fẹ́ lo oògùn kó fẹ́ lọ fẹjọ́ mi sùn àwọn omi láti tẹ́jọ wà nínú ẹgbẹ́ òsínwín orúkọ mọ́ mi fún mi láyọ̀ hmm. orúkọ tèmi ni adékúnlé hmm, èmi náà ló ń jẹ́ solomoni bàbá ìyá mi bàbá ìyá mi ló sọ mí ní adékúnlé bàbá mi gangan ló sọ mí ní solomoni hmm. so orúkọ bàbá mi gangan ni adédànà fọ́tò mi kẹ̀lé léyìí kó lò àwòrán mi lélẹ́yìí kẹ́pẹ́ mi lóru ẹ̀ ń sínwín orí burú bàbá alákú bàbá ayé kò lè turun ọkọ lára mi mo ti kọjá ẹni tí kan lè halẹ̀ mọ́ láyé láyé táwa yìí bó bá ti jẹ́ èèyàn ò lè halẹ̀ mọ́ mi. ha Akérédolú so ẹ ò fàpọ́nlé ní gbogbo àwọn gọ́vnà ìwọ tí mo ń yìn wọ́n purọ́ mọ́ ẹni irọ́ ni jẹ́ kí n dódò state ní Monday tí bá dòdò state ni mọ́dé tí kẹ́ investigation má bẹ̀rẹ̀ láti ọ̀rẹ́ investigation mi ọ̀rẹ́ ni má ti bẹ̀rẹ̀ ẹ gbọ́ kí ni wọ́n sọ pé Sanwó-Olú sọ kí ni wọ́n sọ pé Akérédolú sọ nípa ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára ẹ má gbà á wọ́n tó bá ti gba owó ti gba ikú wọ́n ti gba adádúgbò ẹ máa kọ́ abẹ́rẹ́ àjẹsára ẹ lọ mi ò gbà èmi ò kí ń gbà àwọn òsínwó ènìyàn àwọn tó ti lọ wọ ẹgbẹ́ mímọ kò tó fẹ́ gbà nínú ẹgbẹ́ orí burúkú tán ṣe kiri ẹgbẹ́ tẹ́ ṣe ṣe ṣe ṣe tẹ́ pa ọmọ yín tán tẹ́ fojú yín ṣètùtù. eléyìí tó pèrè àlọ́básanjọ́ òun náà ṣe àìsàn ń bẹ̀ yẹn Babangida ò gbádùn wọ́n ló sóyún kágọ́ òṣùwọ̀n wọ́n kò dàgbà orí burúkú síbẹ̀ ni a ò mọ̀ ìwúlò wọn wọ́n máa kú dànù láìpẹ́ yìí ń sìn aláàfin Ọ̀yọ́ ìyẹn máa jẹrà àtẹ sórí ìjókòó kò ní kú torí àwọn aṣebi àkọ́kọ́ wọ́n máa láàsì gan-an ṣùgbọ́n wọ́n máa jìyà kú gbére ọ̀rọ̀ Àwùjalẹ̀ ìyẹn ti ń rùn níbi tó wà ìyẹn máa kú dànù ni láìpẹ́ yìí gbogbo gbogbo àwọn olórí yín olórí yín ẹ̀yin boys ẹ ò lọ ẹ ò lọ jára yín ẹ ò lọ jára yín kẹrẹ kẹ kẹ lọ bá àwọn olórí yẹn wọ́n bá wọn kẹbẹ sí pa gbogbo ọmọlé ẹ lọ jára yín kẹbẹ sí pa gbogbo wọn bá wọn àwọn bàbá olórí burúkú tó fẹ́ gba gbogbo ayé jẹ yìí tàbárí gómìnà tó fẹ́ sórí burúkú kẹ padà nù ẹ̀yin ọmọ Ondo state èmi tẹ̀ jẹ́rìí yín pé orí yín pé ẹ̀yin ọmọ Ondo state ẹ̀yin tèmi tí akérèdọ́lù bá exist wípé dandan ní ká gba abẹ́rẹ́ yẹn ẹ pàdánù kẹlòmíì bọ́ sórí gọ́vnà òsínwín ni kì í ṣèyàn pẹ̀lú ìkọ́tọ́ lọ bá mi practice yẹn hmm. so àwọn information ti fẹ́ sáré fún yín nìyẹn mo fẹ́ sùn tẹ́lẹ̀ ni ẹ̀rí kójú mi ti wú mo fẹ́ sùn tẹ́lẹ̀ ni pé mi ò sùn mọ́jú lóru ọ̀run disturb mo disturb mi ìgbà tí mo dẹ̀ máa dọ́sàn yẹn pé kíkọ̀ tí ẹ wo fóònù mi o ìgbà tí mo dẹ̀ máa wo fóònù gómìnà Ondo yàtọ̀ sí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì èyí ni àwọn ibi tí ẹni tí ò bá gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen kò lè dé ara máa pa ara máa ara máa pa Akérédolú ni orí ẹ̀ máa burú ni àfi tó bá ronú padà tó bá ronú padà iná máa jó pọ́ àṣẹ́gun ó dàbọ̀ nǹkan tó fẹ́ sọ fún yín nìyẹn bye for now.